أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبا وبا توصي لوادي يرولي تسواج من إدارة لقطان شنو كرا عمدة الأحكام في أفا عبد الغني المقدسي الله وبا كيرسي أو دلوري باب الشروط في البيت باب الشروط في البيت دور حديث عائشة رضي الله عنها قالت جاءت بريرة فقالت كاتبت أهلي على تسع عواق في كل آم عوقية فأعيني فقلت إن أحب إن أحب أهلك أن أعدها لهم وولاؤك لي فعلت فذهبت بريرة إلى أهلها فقالت فقالت لهم فأبوا عليها فجاءت من عندهم ورسول الله صلى الله عليه وسلم جالس فقالت إني عرضت ذلك على أهلي فأبوا إلا أن يكون لهم الولاء فأخبرت عائشة عن النبي صلى الله عليه وسلم فأخبرت عائشة النبي صلى الله عليه وسلم فقال خذيها واشترطي لون الولاء فإنما الولاء لمن أعتق فقالت عائشة ثم قام رسول الله صلى الله عليه وسلم في الناس فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فما بال رجال يشترطون شروطا ليست في كتاب الله كل شرط ليس في كتاب الله فهو باطل وإن كان مئة شرط فقضاء الله أحق وشرط الله أوثق وإنما الولاء لمن أعتق حديثه أو بيان باب الشروط في البيت يعني في مجمع نبي أجا ستا ذكره nígbà tá a bá fẹ́ tajà ká ṣe májẹ̀mú lórí ọjà náà ó ní báàbí ojúpọ̀ náà ń dálé lórí hadith Aisha lórí ọ̀rọ̀ Barira Barira yẹn ẹrúbìnrin ni tí àwọn kan nínú àwọn ansor tí wọ́n ní wọ́n wá ṣe mùkátàbà pẹ̀lú wọn ó ní pé kí wọ́n dá iye lé ẹrú náà ẹrú yẹn wà máa ṣiṣẹ́ owó tábà tó bá ń rí ni yóò máa fi san owó ààrẹ títí yóò fi pé tó bá ti sanwó yẹn tó pé ó ti di ọmọlábí nìyẹn so yóò wá kúrò ní ẹrú which means pé ó ra ara rẹ̀ ó ní mùkátàbà so wá ṣe mùkátàbà yẹn pẹ̀lú àwọn tí wọ́n ní nígbà tí ó sanwó yẹn débi kan ó wá ń wò wípé àsìkò tí wọ́n dá ipò òun máa fi sanwó yẹn ti pẹ́ jù ó ní ọdún mẹ́jọ ó wá wá sí ọ̀dọ̀ Aisha ìyàwó ànábi sallallahu alayhi wa sallam radiyallahu anha láti ràn lọ́wọ́ tí ó bá lè bóun san owó tó kù tóun ó fi di ọmọlábí yálà kí òun sanwó yẹn fún Aisha àbí kí àìsà ṣe kìníyàn láti wá ojú rẹ ọlọ́run ọba so àìsà ìyàwó àdébí sallallahu alaihi wasallam olówó fún wa níròyìn pé ja'at ní bariratu ipe barira ó wá sọ́dọ̀ ni barira yìí òun náà ti jẹ́ free slave àìsà síwájú kí àìsà tó rà á ẹrú àwọn kanní nínú ansar ó sì lọ́kọ ọkọ rẹ̀ náà ẹrú ni ọkọ rẹ̀ wọ́n ń pè ní Mughith ẹrú ni kúmá èèyàn dúdú ni láti Habasha ó jẹ́ ẹrú almoghira ah, ah, ah, ara ilé ìdílé kan ń pè ní almoghira nígbà tí Aisha wa wa wa rà tán tó firi yẹ anabisa sálà ń ṣe ẹ̀sà ó fún ní chance àti ṣẹ̀sà láàrin kó kọ́ntínú àti máa fẹ́ ọkọ ẹ̀ àbí kó fi ọkọ ẹ̀ sílẹ̀ torí pé òun ní ìsìn ó ti di free ó ti di ó ti di ọmọ so ó ní ó ní àmì ó ní ẹ̀tọ́ láti yan tó bá fẹ́ so anabisa akala wa fún ní chance àti choose aida kọjá pé yóò jókòó pẹ̀lú ọkọ ẹ̀ tí ó continue láti máa jẹ́ ọkọ rẹ̀ àbí kó fi ọkọ rẹ̀ kúrò sílẹ̀ kó fẹ́ ọkọ míì ó wá choose pé òun máa fi ọkọ òun sílẹ̀ débi pé anabisa akala ó ń pọ̀ sí rẹ̀ láti wà pẹ̀lú ọkọ ẹ̀. ló wá bí àní sàfẹ́lẹ̀ pé èyí tó sọ ìpè àṣẹ ni àbí òun fún mi ní ìmọ̀ràn lọ́wọ́ ní àwọn ìmọ̀ràn ni òun kàn òun kàn wà kọ̀ǹsáì pẹ̀lú rẹ ni kó má jẹ́ pé inú ò ní dùn ní òun ò fẹ́ jókòó sí sàfẹ́lẹ̀ wa ní wọ́n yà bákan náà arábìnrin yìí èyí ni pé eléyìí ni ìdájọ́ tó kọ́kọ́ wá láti ọ̀dọ̀ Bàrírà ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n gun Bàrírà ní sọ́dápọ̀ ẹran ó wá bù nínú ẹ̀ fún Àìṣà àlẹ́sà kánà wọn wọlé orí tí wọ́n gbé oúnjẹ sórí iná ó sì ti ń ta sọ́sọ́ làárẹ̀ sà kánà wọn ni kí ni tó wà lé tẹ̀lé fún wa jẹun wọ́n á ní ẹran tá à ń ṣe yìí ni ṣùgbọ́n ẹ̀yà ẹ̀yà sọ fún àlẹ́sà àṣálà mo ti jẹ́ náà kó má jẹ́ pé kì í ṣe ti àlẹ́sà àṣálà lè jẹ́ torí pé sádàkà àlẹ́sà àṣálà kì í sì jẹ sádàkà so ló wá sọ pé sádàkà ni o tí wọ́n fún bẹ̀rẹ̀ tó wá fún Aisha àlẹ́sà àṣálà wá sọ pé huwa àlẹ́yà sádàkà wàlánà àdíyà lọ́dọ̀ rẹ̀ sàdákà ni ṣùgbọ́n funfun tó fún wa ó fún wa lẹ́bùn ni so ní ìsìnkú ṣe sàdákà lọ́dọ̀ rẹ̀ ló ti jẹ́ sàdákà so eléyìí fi hàn pé tí wọ́n bá bú yẹn tó bá fún yẹn sàdákà tó bá fún àlẹ́sà àsálà nínú ẹ̀ àlẹ́sà àsálà lè gbà á torí pé láti ọ̀dọ̀ ń tọ̀ sí ọ̀dọ̀ àlẹ́sà àsálà ẹ̀bùn ni kì í ṣe sàdákà bákan náà bàrírọ̀ ìbákan náà ní àdìsá máa kàyé lórí pé àwọn tí wọ́n ní wọ́n sì mọ́jẹ̀mú wípé tí àìsà bá máa sanwó ẹ̀ àwọn làwọn ní wàláyà wìláyà ẹni pé wìláyà ni wọ́n ní tí èèyàn bá free slave èèyàn ní àṣẹ láti jogún ẹ̀ tó bá kú tí ẹrú yẹn tó bá kú tí ò bá lẹ́yìn tí ó jogún ẹ̀ ọ̀gá ẹ̀ tó free rẹ̀ ó ní àǹfààní àti jogún ẹ̀ so ni wọ́n pè ní wọ̀láyà and then àwọn àǹfààní míì tuntun bẹ lára lábẹ́ rẹ̀ pé òun ló firi rẹ̀ tí wọ́n jọ wà fúnra wọn gẹ́gẹ́ bí family tí wọ́n ní tí àìsà bá máa sanwó yẹn àwọn làní àwọn làwọn ní wìláyà yẹn so àìsà wa sọ fún pé padà lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ lọ sọ fún wọn pé èyí ń sanwó náà ṣùgbọ́n èmi ni mo ní wìláyà wọn aláwọn ọgbà lànàbí sàásán náà wọn sọ pé òkè gbà fún wọn kó o sì sanwó náà tọ́ba ti sanwó nìkan wìláyà ti tiẹ̀ ni torí pé láti ilẹ̀ wá nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam ẹni ọba free slave olóni wàláyà so ṣẹ́rù ti ta ṣe májẹ̀mú tá a ṣe tí ó sí lórí tíra ọlọ́run àbí súnà alẹ́ sàlám ó ti bàjẹ́ so tí àìsà bá ra ẹkù so májẹ̀mú tó ṣe yẹn bí ìgbà tí wọn ṣe ni kódà bọ́ jẹ́ ọgọ́rùn-ún májẹ̀mú so ó ní bàríra yìí and that is why tí àdìsí fi wá pé nínú àjùlọ tí bàríra ní àwọn àdájọ́ kan tó wá tó fẹsẹ̀ rin rẹ̀ nínú ẹ̀sìn Islam láti orí bàríra yẹn ló ti wá so kò mí ní pé èèyàn bá jẹ́rú kò ní lè ní ìgbéga lọ́dọ̀ ọlọ́run kò mí ní pé èèyàn jẹ́rú kò ní lè ní kò ní lè ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run kò mí ní pé èèyàn bá jẹ́ tálíkà ọlọ́run ọba ò ní recognize ẹ̀ torí pé kìí ṣe ti ọlọ́run ọba ń wò nìyẹn so Barira Aisha wọn sọ pé ja'at li Barira Barira wọn sọ́dọ̀ mi faqalat katabtu ahli mo ṣe mùkátàbà pẹ̀lú àwọn ẹbí mi ẹbí rẹ̀ ń bí àwọn olówó ẹ̀ ló pè lẹ́bí so mùkátàbà yẹn òun náà ó dàbí òwò ni téèyàn ó ṣe láàrin ọmọ ọ̀dọ̀ àti ọ̀gá ìgbé ní ìsìn ti sìn mí tó ọdún báyìí so mo fẹ́ fírì rẹ̀ bẹ̀tí n bá máa fírì rẹ̀ wàá ṣiṣẹ́ fún mi di ìgbà báyìí tó bá ti ṣiṣẹ́ yẹn dáadáa tó ti kò fi san gbogbo owó tí ó jẹ́ tó jẹ́ mí nìyẹn tó wà di òun náà ó ṣe freedom ó di ọ̀gá ara rẹ̀ so ó láti jẹ́ pẹ̀lú àsìkò kan pàtó tí wọ́n dà so wọ́n máa ń ṣe installment ní kì í ṣe téèyàn lè san lẹ́ẹ̀kan náà so ní mùkátàbà yẹn ó ní alatisi awakin fàáyì ni wípé òun ṣe mùkátàbà yẹn pẹ̀lú àwọn tí wọ́n ní lórí pé yóò san awak mẹ́sàn awak yẹn jẹ́mpù ókìyà ni àndẹ́ asọ́sẹ́yìn nínú dárúkúta ṣe é pé dírà ní ogójì òní ókìyà so ókìyà mẹ́sàn that is forty times nine so owó tí ó san nìyẹn so wá bá àìsà pé fàáyì ni ràn mí lọ́wọ́ fọkúltù àìsà ló ń sọ̀rọ̀ ní mo bá sọ fún pé in ahabba ahliki an a'uddaha lahum wa wada'uka li táwọn ẹni tó ní ọdọ́ láti gbà wípé tí n bá sanwó yẹn èmi mo ní Wilaaya, èmi mo n'i wàláyà rẹ tó bá gbà máa ṣe bẹ́ẹ̀ so ló bá padà lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ó ṣàlàyé fún wọn fadhahabat bariratu ila ahliha Barira wá padà lọ sọ́dọ̀ àwọn èèyàn àwọn tọ́jú olówó ẹ̀ faqalat lahum ó ṣàlàyé fún wọn fàábàwò àlẹ́ ìhà wọn á kọ̀. wọ́n pọ̀ ipa wọn ò ní gbà àfi tí àyèbá tí àyèṣà ó bá ṣe láti pé wá ládá lọ́dọ̀ ọlọ́run ó ṣe ṣùgbọ́n àwọn làwọn ní ìwẹ̀ láàyè tí wọn bá ti wò ó ní pé wọn àti justice torí pé ẹni tó bá free èèyàn olóni wàláyà relationship yẹn ti tiẹ̀ ni àwọn ò free ẹ̀ òun sanwó ara ẹ̀ ni wọn à free so ẹni ọ̀sánwó yìí olófin rẹ̀ so wọ́n wá kọ̀ jálẹ̀ ipá wọn nígbà فجاءت من عندهم ورسول الله صلى الله عليه وسلم جالس sọ́nà gbọ́n nígbà tí bàríra padà lọ sọ́dọ̀ àwọn olówó ẹ̀ tó sàlàyé fún wọn ní tí wọ́n sọ ó padà wá sọ fún Aisha ló wá bá àlẹ́bíṣà sálà níjókòó فقالت إني عرضت ذلك على أهلي ìpè àlàyé tó ṣe fún mi lẹ́ẹ̀kan mo ti sọ fún àwọn èèyàn mi fa abaw illa an yakuna lahum walaya wọ́n wá kọ̀ wípé àwọn làwọn ní relationship láàrin free slave àti olówó ẹ̀. فأخبرت عائشة النبي صلى الله عليه وسلم ni Aisha bá ṣàlàyé báwọn ṣe jọ ṣe pẹ̀lú arábìnrin yẹn ó sọ fún ànẹ́bísà sẹ́lẹ̀m lànẹ́bísà sẹ́lẹ̀m bá sọ pé kò rí ìhà gbà lọ́wọ́ wọn wàṣítàrà fún iláwùmọ̀lùwàdà gbà má jẹ̀mú tí wọ́n sọ pé àwọn làwọn ní relationship náà gbà lọ́wọ́ wọn. èèyàn ní pé kí ló dé tí àmì ìtàkánná yóò fi sọ pé kí wọ́n gba májẹ̀mú tí wọ́n ti torí pé májẹ̀mú tí wọ́n ní pé àwọn làwọn ní relationship wọn wàrà bẹ́ẹ̀ kọ́ kí nìdí tí àmì ìtàkánná fẹ́ fi sọ pé kó gbà ìdí ni pé ó fẹ́ fi kọ́ wọn lọ́gbọ́n torí pé gbogbo májẹ̀mú tá a bá ṣe lórí nǹkan tó bá ti tako ṣẹ̀ríà ọlọ́run ọba bí ìgbà tá a ṣe lò kò sì sí tó mú owó tá a ṣe owó tá a ṣe kò sí tó mú bẹ̀tì májẹ̀mú yẹn bí ìgbà tá a ṣe lò bí for example kómi yẹn ó ní kí ọkùnrin lọ bóbìnrin sọ̀rọ̀ wípé òun ọ̀fẹ́ ló wá ní mo gbà kí n fi ọ ṣùgbọ́n tí n bá fi ọ ọkọ ìyàwó rẹ tó wà nílé ó wá ní mo gbà. ńgbẹ́ wá sí ìyàwó tán ọ̀pọ̀ ìyàwó sọ jẹ̀bi ọ jẹ̀bi torí pé mọ́jẹ̀mú tẹ̀ pé kò sí lórí ṣẹ̀ríà tó bí ìgbà tẹ̀ pé nípa ẹ̀fẹ̀ so irú àwọn mọ́tẹ̀mú báyẹn èèyàn kà fi ilẹ̀ bí ìgbà tí ò tiẹ̀ sí ni so that is why dáhùn ẹ̀ka àgbàlá ṣe pé gbà lọ́wọ́ wọn kó lè fi kọ́ wọn lọ́gbọ́n fa innamal wala'u liman a'taqa torí pé relationship wàláyà fún ẹni tí ó bá free slave ni kì í ṣe ẹni ọ̀tá slave tí ẹ bá ní slave tọ́ta ní ìsìn kò ní nǹkan kan ṣe pẹ̀lú slave yẹn mọ́ àwọn tó rà àwọn ẹni àǹfààní pẹ̀lú ẹ̀ so fàfà àlẹ́tì àìṣàtú láìṣàtú bá gbà fún wọn lọ́wọ́ àsanwó yẹn ثم قام رسول الله صلى الله عليه وسلم في الناس báwo wá ni àdéhùn àtàkà ṣe fẹ́ sàlàyé yẹn fún àwọn òǹtọ̀rọ̀ àtàwọn ẹlòmíì tí wọ́n mọ̀ ó ní kó ṣe kútbà àdéhùn àtàkà wá dìde ó wá ṣe kútbà láàrin wọn fàhámìdàmọ́ wàásù náà àlẹ́ yìí ó dúpẹ́ fọlọ́run ó yin ọlọ́run ọba gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe mọ̀kọ́dímà khutba thumma qala lẹ́yìn náà ló wá sọ pé amma ba'd lẹ́yìn eléyìí fama ba'du rijalin yashtarikuna shurutan laysa fi kitabillah kí ló dé táwọn kan nù yín tí wọ́n ń ṣe mẹ́jẹ̀mú tí ò sí nù síra ọlọ́run ẹ wo hikma níbí tí àwọn oníwàásí òní tí wọ́n ti sọnù àníṣà sálà ọ̀dà akọ ẹnì kankan kí ló fà á táwọn ẹlòmíì tí wọ́n ń ṣe báyìí but unfortunately lónìí wáàdí wa a lọ dárúkọ àfáàntọ́ tí tó ṣe nǹkan lórí ibi tá a ti ń ṣe wáàdí náà láti bu àmọ́ ṣe bí gbígbà tí gbígbà àsìkò sẹ̀mí àdé àti ẹbí bí náà bèé sísọ ní àdébáṣe ti díẹ̀ a dúró de so tá àfa kan bá ṣe títí ẹ̀ á mọ̀ ló lè ṣe àfa àtọ̀hún kí ló dé islam wa ti dá sí gbára wa anabisa sọ́nà ni má bá lú rìjáde kí ló ṣe àwọn kan yẹ̀ṣẹ́rì tó na ṣòro tán lẹ́yìn sàfihàn kitabillah tí wọ́n ń ṣe májẹ̀mú tí ò sí nù tírà ọlọ́wọ́ bá wọ́n ní lẹ́yìn fi kitabillah kò sí nù tírà ọlọ́wọ́ bí báyìí kò sí nù ṣẹ̀ríà ọlọ́wọ́ àti ìdájọ́ ọlọ́wọ́ èyí ni pé ó lòdì sí ṣẹ̀ríà ọlọ́run ọba Ibn Khuzaymah ó ní laysa fi kitabillah ay laysa fi hukmillah kò sí nínú ìdájọ́ ọlọ́run wa jawazuhu aw wujubuhu kò yẹ ṣe ẹ̀tọ́ ni kí wọ́n ṣe májẹ̀mú náà àbí kò tiẹ̀ ṣe ọ̀ràn yẹn lórí wọn kí ṣe májẹ̀mú. ìmáàmù Qurtubi olórí sí méjì ni èyí tí ó bá ní nǹkan ò sí nínú náà omi wà àtàkìlì rẹ̀ òsínú tíra ọ̀nà that is origin kìíní òsínú tíra ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé tafsir ẹni pé àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ òsínú tíra ọ̀nà for example nígbà tí ìdájọ́ àlùwàlá wá ó wá pẹ̀lú kíni ó wá pẹ̀lú àlàyé rẹ̀ tafsir lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ìrún máa wá ó wá pẹ̀lú tàṣíl ni níbo lẹ ti rí ìrún kíkí á ní origin ìrún inú Qur'an ṣùgbọ́n àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ inú súnà Nabi sallallahu alaihi wasallam so àwọn ìdájọ́ tó wá nínú Qur'an àwọn mi wà fẹ́ pé origin ìdájọ́ yẹn ló máa wá nínú Qur'an ṣùgbọ́n àlàyé lẹ́kùnrẹ́rẹ́ inú súnà Nabi sallallahu alaihi wasallam omi wa tó yẹ pé àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ inú Qur'an ló ti wá so àwa ní ẹ̀rí láti sọ pé Qur'an nìkan ó láwàá lò wà nínú sunna alẹ́sì sàlàsàlàm so ìsìnà nígbà gbogbo ẹni tó bá ti rú ẹ̀ yóò dára ẹ̀ lẹ́bi lójọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmà torí pé ọlọ́run ọba ó fún alẹ́sì sàlàsàlàm ní Qur'an kò fún wa ní Qur'an alẹ́sì sàlàsàlàm ló sọ Qur'an fún and then lásìkò ọ̀hún gan anẹ́sà sẹ́lẹ̀ ò máa kọ kò máa kà tí bá yẹ pé ẹni ó máa kọ máa kà ní agbàlérò ni ẹni ó máa kọ máa kà là bá sẹ́lẹ̀kì láti fún òun ló tún wá fún ní àlàyé Qur'an ọ̀hún so gbogbo bí Qur'an bá ti sọ̀kalẹ̀ anẹ́sà sẹ́lẹ̀ yóò máa ṣe àlàyé rẹ̀ fún wọn ìmọ̀ practically àbí theoretically anẹ́sà sálà yóò sàlàyé ẹ̀ fún wọn sòtọ́ bá wá ní ìwọ kò sí dọ́kọ̀ pẹ̀lú sunna Qur'an nìkan ni wọ́n bójú mú àṣìṣe ọ̀pọ̀ nínú iṣẹ́ yẹn àdáṣì tó àjọ jẹ́ pé àwọn Qur'an yìí lónìí wọ́n ti wà confused wọn ò mọbi tí wọ́n gbà mọ́ torí pé gbogbo ibi tí wọ́n bá gbà wọ́n tó wọ́n tó wọ́n takò ara wọn náà ni ẹni wíyà tí wọ́n bá gbà wọ́n ń takò ara wọn ni lónìí wọ́n sọ wọ́n sọ míì lónìí òmíì ni wọ́n tún sọ lọ́la lónìí gan wọ́n ní kò sí ìrun àlàáfíì mọ́ bó la ti rí ìrun àlàáfíì ọlọ́run dárúkọ àásìrì nínú ìrun àlàáfíì nínú tírà ọlọ́run so ìrun àṣùbà àti ìṣá ni wọ́n ń kí tẹ́lẹ̀ àdéhùn ìwọ̀n tiẹ̀ kí àṣùbà àti ìṣá ọ̀gá mọ́ so all this irú confusion yẹn ní tí wọ́n máa rí inú tí bá ti níyàwó gba sunna anabi sallallahu alayhi wa sallam so imaamu Qurtubi onítàbá ní nǹkan ò sí nínú tírà ọlọ́run ìgbà míì kọjá pé áṣùlù kìíní yẹn ni ò sí nínú tírà ọlọ́run àbí kọjá pé tafsir àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kò sí nínú ọlọ́run so kullu shartin laysa fi kitabillah gbogbo mẹ́jẹ̀mú tí ò sí nínú ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa tó dábàdàbò kọ tírà ọlọ́run dáadákẹ́ ayíjà àgbàlérò ni pé tírà ọlọ́run àti súnà lẹ́nu sọ̀rọ̀ bá wà lóyún sẹ́lẹ̀ tó torí pé tí ò bá sí mọ́jẹ̀mú nù tírà ọlọ́run tó bá wà nù súnà lẹ́nu sọ̀rọ̀ sẹ́lẹ̀ ó ti wà nù tírà ọlọ́run so kullu shartin laysa fi kitabillah gbogbo mọ́jẹ̀mú tí ò sí nù tírà ọlọ́run fa huwa baatilun ìrọ́pàá ni nítòsí ti bàjẹ́ ni wàyín kánà ní àtà ṣàrfin kódà kó jẹ́ májẹ̀mú ọgọ́rùn ọgọ́rùn kò láǹfààní kò sáǹfààní fún ìdínú tí a lè sọ àtàlà ti sọ fún àìsàn pé kó gbà fún wọn fàkọ̀bọ́ ọlọ́ọ̀hí àhàk ìdájọ́ ọlọ́run ọba olólẹ́tọ̀ kámúṣẹ ìdájọ́ ọlọ́run ọba olólẹ́tọ̀ kámúṣẹ wọ́n ṣàkó lọ́ọ̀yì áwùtà májẹ̀mú ọlọ́run ló lágbára ju gbogbo májẹ̀mú lọ májẹ̀mú ọlọ́run òun ló lágbára ju gbogbo májẹ̀mú lọ wà innamal wala liman a'taqa relationship ọ̀gá sí ọmọ ẹsẹ̀ ó wà fún ẹni tó free slave kò sí fún ẹni tí ó ta slave so eléyìí ni hadithi Barira ṣùgbọ́n àwọn àǹfààní àti ìdájọ́ tó wà nù hadith yóò pọ̀ alákọ̀ọ́kọ́ nú ẹni pé mashru'iyyati mukatabatil abd ó tọ́ tí a bá ní ẹrú ó lè jẹ́ pé kò sí lónìí ṣùgbọ́n tí a bá ní ẹrú èèyàn lè ṣe mukataba ẹ̀ tó bá tẹ̀ tó ní ah, tó ní speciality ni ẹni pé ó níṣẹ́ kan tó máa ṣe sèyìn ó gbà láyè láti máa ṣiṣẹ́ yẹn owó tí ń bá ń rí yóò máa fi san owó ara rẹ̀ yóò máa ṣiṣẹ́ bọ́gà rẹ̀ lọ continuously ṣùgbọ́n yóò fún láyè láti lọ máa ṣiṣẹ́ owó so owó tí ń bá ń rí níbi iṣẹ́ yẹn ni yóò máa fi máa san owó rẹ̀ láti free rẹ̀ ó ní mùkátàbà torí pé ọ̀nà míì túnú láti fi. I mean, eh, abolish uh, slavery ọ̀nà míì tó nìyẹn láti jẹ́ jẹ́ kò ní sí ẹrú mọ́ pàápàá jùlọ tí ẹrú bá lágbára àbí tó ní iṣẹ́ kan tó máa ṣe tó wá fílẹ̀ láti máa ṣiṣẹ́ náà láti máa san owó rẹ̀ torí pé ọlọ́run ní fakatibuhum in alimtum fihim khayran ipe ẹsẹ bùkátàbà fún wọn èyí ni pé ẹsẹ àkọọ́lẹ̀ ipe iye báyìí ni wọ́n san kí wọ́n máa san fún àsìkò kan tẹ́ bá rí pé oore ń bẹ pẹ̀lú wọn oore ń bẹ pẹ̀lú wọn yìí ó mì ní pé wọ́n ní nǹkan kan tí wọ́n máa ṣe wọ́n mọṣẹ́ kan ṣe pàtó tí wọ́n fi máa rówó àbí wọ́n ní agbára tí wọ́n lè máa fi ṣiṣẹ́ tí wọ́n máa fi lówó ẹ fi wọ́n lẹ̀ kẹ́ ẹ ní kí wọ́n ara wọn ṣùgbọ́n ṣé ọ̀ràn yẹn ni fún ọ̀gá láti ṣe mùkátábà yìí pẹ̀lú ẹrú ẹ̀ wọ́n ní kì í ṣe ọ̀ràn yẹn torí pé kì í ṣe ọ̀ràn yẹn ni láti firi rẹ̀ so bẹ́ẹ̀ sì ni mùkátábà yìí náà kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ọ̀nà náà tún ni láti fi wá ládá látọ̀dọ̀ ọlọ́run ẹni ó ṣe bẹ́ẹ̀ òun náà fún ẹrú yẹn ní chance àti firi ara ẹ̀ ni ó dáa ju kó fi ilẹ̀ kó kàn máa sin lọ lẹ́yìn ìgbà tó bá kú tán táwọn ọmọ rẹ̀ náà tó jogún ẹ̀ kó tó máa sin àwọn ọmọ ó dáa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àfà ìyàpẹ̀ ló wà lọ́dọ̀ wọn pé tí ẹrú náà tó bá wá béèrè lọ́dọ̀ ọ̀gá rẹ̀ pé mo fẹ́ kó o fún mi láyè kí n ṣe mùkátábà kí n máa sanwó mi ṣé ó di ọ̀ràn yẹn lórí ọ̀gá ẹ̀kọ́ gbà àwọn afáà mi wọn ní bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ni kó gbà lẹ́yìn ìgbà tí ó bá tọrọ látọ̀gbọ́ ẹ̀ torí pé ọ̀rọ̀ náà tó ní fàkáàtì hóhùn òfin ni al'amuru ni so amuru yẹn dẹ̀ ní ó ń ṣe ìbádà ti wùjú ni so lópin ìgbà tó bá ti rí oore pẹ̀lú wọn tí wọ́n gbà ó ti di dandan ṣùgbọ́n àwọn afáàmì wọn ní kèé ṣe ọ̀ràn yẹn ó ní àwọn jùmùú wọn sọ wọn lọ lórí ẹ̀ wọ́n nítorí pé ẹrú dúkìá ni ṣẹ̀ríà Islam kò ṣe dandan lórí ẹni ó ní dúkìá pé bí ó ṣe náwó ẹ̀ kàn pa fún èèyàn tó ní dúkìá pé bó ṣe ṣe dúkìá ẹ̀ ni. so lẹ́yìn zaka kò sí nǹkan míì tí islam kan yẹn ń pa láti náwó ẹ̀ lọ sí ibẹ̀ àfi tó bá wù so this is why tí wọ́n fi sọ pé kìí ṣe ọ̀ràn yẹn ló fún lórí ọ̀gá láti gbà fún ẹrú ẹ̀ pé nígbà tó ti ní kí n ṣe mùkátàbà yẹn náà ó sì ti dandan kí n ṣe mùkátàbà so eléyìí ni imam malik ló náà lọ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní ọ̀rọ̀ tí ó lágbára jù wallahu alim ok mukataba yìí síwájú ẹ̀sìn islam tó ti ẹ̀ wà ṣé síwájú kí ẹ̀sìn islam tó wá tí wọ́n fún ẹrú láyè láti máa ṣe irú nǹkan báyìí pé ó sanwó ààrẹ àwọn afáàní yẹn síwájú ẹ̀sìn islam wọ́n ń ṣe torí pé àpèjúwe rẹ̀ ó ní àwọn ẹrú tí wọ́n ti fírí ara wọn síwájú ẹ̀sìn islam ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe mukataba nínú islam ó ní Salman Al-Farisi ó lẹ́ni àkọ́kọ́ so wọ́n sì ti ń ṣe síwájú kí Islam ó tó dé gẹ́gẹ́ bí Ibn Khuzaima bó ṣe tó sọ wa kanu yukatibuna fi jahiliya ó ní lásìkò jahiliya wọ́n ti mukataba yẹn ẹni ó bá lẹ́rú yóò fún ẹrú yẹn ní chance láti ṣiṣẹ́ tí ó fi san owó ààrẹ wa aqarraha al-Islam nígbà tí Islam wá dé ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wa awwalu man kutiba fil islam salman ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe mukataba nínú islam ní salman alfarisi gẹ́gẹ́ bí hafiz ibn hajar bó ṣe ṣe ìfádà ilé inú fatul bari fáyidà ẹlẹ́ẹ̀kejì nínú àdìsí ni pé mukataba yẹn yóò jẹ mu'ajjal ẹni pé àsìkò tí tó gùn díẹ̀ kò ní jẹ́ pé wọ́n sọ fẹ́ rú pé ní ìsìn ní ìsìn ni ó mú wá. Ah, ẹ fún ní àyè tó tí ó máa tẹ́jọ́ máa sá díẹ̀díẹ̀ ó ní mùkátàbà yẹn bákan náà àwọn afáà mi ń wò pé ẹrú tó ti bẹ̀rẹ̀ sí san owó ààrẹ tí olówó ẹ lè ta ẹni ò lẹ́rú tó sì ti fún láyè pé kó máa sanwó ààrẹ tó sì ti bẹ̀rẹ̀ sí sanwó yẹn ṣé ọ̀gá rẹ̀ wá lè ta so àwọn afáàfin ìyapa ẹnu lórí eléyìí wọ́n ní kò tọ́ kí a ta ẹrú tó ti bẹ̀rẹ̀ sí sanwó ààrẹ bígbà tí a ṣe òwò méjì nínú òwò kan torí pé a ti ṣòwò pẹ̀lú ẹrú àtúnwá ṣòwò míì pẹ̀lú ẹlòmíì àwọn afáàmì ni kò sáburú nú ẹ̀ wọ́n ní ẹ̀rí àwọn ni pé anẹ́sà sálà ní gbogbo ẹrú tó ń sanwó ààrẹ kódà kọjá pé dirham nìkan ló kù ẹrú náà sí wọ́n ní bójá pé dirham nìkan ló kù ẹrú náà sí bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run fún mi ní àǹfààní láti wo ah, martaba hadith bóyá pé sọ̀híhù ni àbí dọ̀ífù ni. bákan náà kò sí aburú kéèyàn wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì tí ẹ bá mọ̀ yìí pé ó ní lóòótọ́ lóòótọ́ ọ̀dọ́ ọlọ́lá ti wá ràn lọ́wọ́ ṣùgbọ́n ìrànlọ́wọ́ téèyàn wà lọ́sọ́dọ̀ mi tí ò tọ́ ó ní téèyàn ò ní ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ní kò sáburú èèyàn lè wá ìrànwọ́ ẹ̀ gẹ́gẹ́ bí tí ó lè sanwó yẹn ìdínà tó fi tọ Aisha lọ pápá jùlọ relationship tó ti wà láàrin wọn torí pé ó máa wá sí ọ̀dọ̀ Aisha bákan náà ó tọ́ kí a ran ẹni tó wà láti mọ́lé ká ràn lọ́wọ́ èyí ni pé nínú eléyìí a lè a lè mú ìdájọ́ pé èèyàn tó wà nínú prison for example báyìí torí pé gbèsè ló jẹ tí wọ́n fi mú sí prison àbí nǹkan kan míì tí wọ́n á fáìnì ẹ̀kọ́ sanwó kò wá rí owó náà tán ló fi sí téèyàn bá mọ owó èèyàn báyìí tó sì ní owó kó hẹ́pẹ̀ láti sanwó náà kó fi di free so ó ó ó ó ó dáa jù nínú ẹ̀sìn Islam. bákan náà àwọn afáàní eléyìí fi hàn pé obìnrin ó lè sòwò láì jẹ́ pé ìmọ̀ sí ọkọ ẹ̀ ó lè ta nǹkan ara ẹ̀ láì sí ìmọ̀ sí ọkọ ẹ̀ torí pé àlẹ́sà sẹ́lẹ̀m àṣàìṣọ́ sọfà lẹ́bi síwájú kí ó tó máa sòwò yìí so nígbà tó di pé òun náà wọ̀ ni àlẹ́sà sẹ́lẹ̀m sì bọ́ so ó lẹ́kì ìkọ́jẹ́ pé tí òun yẹn bá wọ̀ ni àlẹ́sà sẹ́lẹ̀m máa gbọ́ lẹ́yìn ìgbà tó bá ti ṣe é òun náà ni so obìnrin ó lè sòwò nǹkan kan títí ààrẹ tí ọkọ rẹ̀ ní láìsí ìmọ̀ sí ọpẹ kò sáburú nù ẹ̀. náà bákanáà ó ní ọ̀rọ̀ anẹ́bísà sálàm tó ní innamal wala liman a'taqa ẹni pé wàláyà fún ẹni tó bá free slave lápèjúwe ẹ̀yẹ ní slave ó wá free slave yẹn so now ní ìsìn relationship tó wà láàrin òun àti ẹrú náà ó ní pé gbogbo nǹkan tí ẹrú yẹn bá máa ṣe ẹni tó free ẹ̀ ló máa dúró àtiwọlé yìí fún tó bá fẹ́ níyàwó sí ẹrú yẹn ló máa dúró àtiwọ̀kìlì fún tó bá jẹ́ obìnrin ni ẹrú ọ̀gá rẹ̀ ló máa dúró àsùnwọ̀lé yìí rẹ̀ so tó bá tẹ̀ wá kú tí ò lẹ́nu ní tí ó jogún ẹ̀ ọ̀gá rẹ̀ ló jogún ẹ̀ ní ọ̀nà ẹ̀tọ́ tí èdè pé ó jẹ haram so eléyìí ni àwàláyà tí wọ́n sọ̀rọ̀ báyìí. náà nínú àdìsí náà wọ́n fi hàn pé kò tọ́ fún gbogbo any transaction tá a bá máa ṣe ká ṣe mọ́jẹ̀mú tí ò tọ́ ọ̀nà ìṣẹ̀ríà gbogbo mọ́jẹ̀mú tó bá ti lòdì sí ìṣẹ̀lẹ̀ Islam mọ́jẹ̀mú yẹn bí ẹgbà tí ò sí kódà kárajà náà tán kó ń ti wọn mọ sọ pé mọ́jẹ̀mú tá a ṣe nìyá sọ pé mọ́jẹ̀mú tá a ṣe kì í sori ẹ̀sìn Islam láti fún so bí bàtà àti mọ́jẹ̀mú kankan náà. ثم قام رسول الله صلى الله عليه وسلم فحمد الله وأثنى عليه بس وانو حديثه وفي البيت خطبة nínú àrkánu khutba òní àkọ́kọ́ nǹkan ẹ̀ máa kọ́kọ́ ṣe ni pé kó dúpẹ́ fọ́nà kó yìn ọ̀nà bákan náà kẹ́límà amma ba'd ó wà nínú most important thing nínú khutba oníke kẹ́lìmà àmà báàbí yẹn ó fi yẹn pé èèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ gangan téèyàn fẹ́ sọ so that is why tí ó fi wá nínú gbogbo àwọn kútùbà nẹ́bí sallallahu alayhi wa sallam fún ma àmà báà àmà báà àmà báà ó pọ̀ gẹ́gẹ́ bí kútùbà nẹ́bí sallallahu alayhi wa sallam nígbà tí kusufi shams so anẹ́bí sallallahu alayhi wa sallam ní àmà báà ma min lam akun qad ra'aytuhu إلا قد رأيته في مقامي هذا بكنا خطبة يا نبسا سنن في تني أما بعد فوالله إني لأعطي رجل والذي أد والذي أدعو أحب إلي ìpè lẹ́yìn eléyìí nígbà míì màá fún ẹlòmíì ní nǹkan ṣùgbọ́n ẹni tí mo fílẹ̀ sí mi ò fún gan ló wù mí jù ó ní mo nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ ẹni tí mo fún un fúnfún rẹ̀ kọ́ ló ń fi hàn pé mo nífẹ̀ẹ́ ẹni tí mo fi ilẹ̀ kí n fún gangan ni mo nífẹ̀ẹ́ in short kelma agbaba ó wà nù characteristic khutba. bákan náà àdìsí náà kọ́ àgbẹ̀ ká pé àdéhùn àdéhùn ó wà nínú tó ṣe pàtàkì ká máa pé sọ eléyìí ni ohun tí a sọ lórí àdéhìsì ṣùgbọ́n yíyá tó wọnú àdéhìsì mi ní àpèjúwe àwọn ṣòro èyí tó dáa àti tí ò dáa èyí tó tọ súnà àti etí kò tọ súnà. مثال أبيع على هذا الرجل شيئا بثمن مؤجر كنت كان فويا يقول يوصلوا من next week for example فلا أثق به فأقول ارهني بيتك مثلا ṣùgbọ́n mi ò gbàgbọ́ ipe o lè sanwó yẹn wọ́n á ní ok wà á mú kíní wá kíní garanti garanto that is wà á mú nǹkan kan wá tí ń fi ṣe garanti pé ọ̀ sanwó mi nígbà tó bá san wà á gba nǹkan rẹ so eléyìí tó lọ ẹ̀sìn Islam pé mi ò ní fún ọ àti tó bá mú garanti wá that is nǹkan kan tí ń máa gbà á lẹ̀ tí ó dàbí rahani wọ́n tẹ̀lé jìngínà ní Hausa so now collector sorry collector oh so màá gbà dání so nígbà tó bá sanwó yẹn yín fọ padà ó tún láwọn àwọn nǹkan tó jẹ tó wà lórí ní téèyàn gbà yẹn gan fún rẹ kì í ṣe pé èèyàn kan gbà lásán tí kìíní yẹn tó bá bàjẹ́ láti ọwọ́ èèyàn èèyàn lè máa sanwó ẹ̀ kì í ṣẹni tí ó lẹ́rù so àwọn àwọn àdájọ́ kan wà lórí ẹ̀ bẹ̀tẹ̀ ọba ti mẹ́jẹ̀mú lórí ìwé eléyìí kò sábúrú lẹ̀ torí pé ó tọ ìsànà ṣẹ̀ríà mùsùlùmí. so ẹgbà míì mọ́ra mọ́tò mọ́ a lẹ́yìn ìgbà tá a ti ṣe tá a ti ṣe òwò tán mọ́ a sọ pé òkè ṣùgbọ́n màá rà lé màá rà ó rà ṣùgbọ́n ní ìṣèkọ́ni máa fún ọ lówó rẹ̀ nígbà báyìí sọ irú yẹn náà kò sí aburú nù ẹ lópin ìgbà tí a bá ti máa dájú sáká àtìkù àti ìgbà tí ó tọ̀ wọ́n mọ̀ wá so nígbà tí mọ́tò rẹ̀ bá wà lẹ̀ ẹni tí ó ní mọ́tò kò lẹ́tọ̀ọ́ àti tàfẹ́ lómi mọ̀ torí pé owó ti wà lórí ẹ̀ tó náà sì ti gbà so kò sí aburú nù eléyìí. so ìgbà míì tí a bá ní mọ̀tà mọ́tò fún ọ ṣùgbọ́n mo ṣe májẹ̀mú pé ọ gbọ́dọ̀ ta o bóyá ẹgbọ́n mi mọ̀tà mọ́tò fún mọ́tò sọ̀rọ̀ àjùmọ̀sọ̀ pé màá ta mọ́tò yìí nítorí pé màá ṣe májẹ̀mú pé tẹ́ ẹ bá ra mọ́tò yìí náà mi o ẹ gbọ́dọ̀ ta ẹ sì gbọ́dọ̀ bùn yàn so báwo ni májẹ̀mú eléyìí. <laughs> kọ̀ọ̀kan ọ̀bẹ̀ so irú májẹ̀mú báyìí májẹ̀mú fásitì so kéèyàn ní ọ̀dà àmọ́gbà láti ra ta mọ́tò gbòòrò nígbà bá ta mọ́tò gbòòrò tí mo bá dìde àti ta mọ́tò ń ta tọ́ wá pé èéṣe tọ́ ta mọ́tò ẹrù mi ni so májẹ̀mú tá a ṣe tẹ́lẹ̀ dáàmú kò kò tọ́ sí nínú ẹ̀sìn Islam so àwọn májẹ̀mú yẹn ó pín sí méjì ṣùrù fìlbẹ́yì májẹ̀mú nínú ìtafẹ́ tafẹ́ rà àbí tafẹ́ ta àbẹ́ májẹ̀mú tafẹ́ ta àpèjúwe alákọ̀ọ́kọ́ ni pé májẹ̀mú fèlbẹ́ ó gẹ́gẹ́ bí ká pé mo fẹ́ tajà fún ọba ìsìn ṣùgbọ́n o ò ní gbé ẹrù yà tó fún so májẹ̀mú yẹn nínú ọjà ló wà ṣùgbọ́n káwá ṣe out of ọjà wípé mo fẹ́ tajà ń sìn kí wọ́n sọ pé ọjà tí mo o tí o bá lò lọ́dún méjì ń padà wàá lọ́wọ́ rẹ̀ eléyìí kò ọjà ó wà ní ìta ọjà ni so ìyẹn tó bá tọ sẹ̀ríà islam alèmúṣẹ́ àtìlẹ́mọ̀mọ́fẹ́ tí ó bá tọ sẹ̀ríà islam bí ìgbà tí ò sí májẹ̀mú náà nìyẹn. هو سبحان الله وعلى كل حال bóyá ìṣẹ́jú márùn-ún tí àfa bùkún mi tó kù a fi ka hadith jabir ibn abdullah so nígbà míì tàbá wá wá ṣe ẹ̀kún lẹ́lẹ́ àyà yìí lórí ẹ̀ hadith jabir èyí tó tẹ̀lé lẹ́yìn òun náà irú ìta àkàtà ni ó ní pé annahu kana yasiru ala hamli ala jamali fa'aya anabisa sallam ó wà pẹ̀lú àwọn sahaba rẹ̀ wọ́n darí bọ̀ láti bìkan wọ́n ní ah, gazwatu kẹ́yìn kọ́ ló ṣẹlẹ̀ ń bẹ̀. wọ́n ń darí bọ̀ wá anẹ́sà sẹ́lá ní gbogbo ògbà wọ́n máa ń bẹ lẹ́yìn àwọn sàájọ́ wọn wájú so yóò máa bọ̀ lẹ́yìn gbogbo ẹnikẹ́ni tí nǹkan kan bá sí for example ìdíwọ́ bá mú kò nílé báwọn èèyàn lọ anẹ́sà sẹ́lá ọmọ kí ni problem ẹ̀ tó bá tó bá ní ìdá sí yóò ràn lọ́wọ́ so níbi tí anẹ́sà sẹ́lá bá ti wọ́n ń bọ̀ ó pàdé Jabir òun ti jìnnà sí àwọn èèyàn ìdí ni pé ràkúnmí ẹ̀ ó ti ó ti rẹ̀ ẹ́ kò lè rìn mọ́ débi pé Jabir ti ronú àti fi ràkúnmí yẹn sílẹ̀ kó kàn kó ẹrù rẹ̀ ló kúrò lórí ẹ̀ kó máa lọ lànàbí sàlẹ̀ bá pàdé ẹ̀ fàárọ̀dà ayùsàyíbà Jabir ti fẹ́ gbàgbé ràkúnmí yẹn kó máa lọ́n tiẹ̀ falahikani nabi sallallahu alayhi wa sallam fadaani lànàbí sàkàlà bá pàdé ẹ̀ lọ́nà nígbà tó sàlàyé tó ṣẹlẹ̀ ànàbí sàkàlà bá gbàdúrà wà tọ̀rọ̀ ọ̀hún lọ́ba tó gba ràkúnmí yẹn fasara sayran lam yasir mithla ọwọ́ arìn èrè tí ò rìn irú ẹ̀ tẹ́lẹ̀ òun rìn tó sáré dìgbà tí ó ti tọ́fẹ̀ tí wọ́n tẹ̀sẹ̀ há ni so ní situation báyìí ó ti ní pé ràkúnmí yẹn ti lágbára sí agbára tó ju tẹ́lẹ̀ lọ lẹ́nu ẹ̀rìn anẹ́fisà sálà wa sọ fún pé bẹ̀rẹ̀ ní ìhì bẹ̀rẹ̀ òkìyà dá fún mi kí n san òkìyà kan fún ọ kò sì fẹ́ tà lọ́wọ́ ni kúlùtù la wọ́n á ní àà rìwáyà mi wọ́n ní kò fẹ́ tàkó àlẹ́sà sálà ó ń ronú àti bu àlẹ́sà sálà ni torí pé àlẹ́sà ti so interest sí ènìyàn nígbò míì wọ́n ní olóhùn ò fẹ́ tà so látọ́tọ́ ń bì ṣé olódì sí òfin bí ìgbà tí èèyàn kọ̀ fún àlẹ́sà sálà ni ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ torí pé àlẹ́sà sálà ò kan pa fún un ipe tàfin ni ní di dandandan so it's a choice so ó ní choice àti select pé òun ọ̀tá lànàbí sàkálà bá tó sọ pé bẹ̀ẹ́nì ta fún mi so ń gbà tó rí pé ànàbí sàkálà ń tún repeat ẹ̀ lọ́wọ́ ànìtọ̀ mo ta wàtàtìlẹ́yìn tó ṣèlánìhó ìlà àárín lọ́wọ́ ànìtọ̀ ṣùgbọ́n ẹrù tó wà lórí ẹ̀ Odi dìgbà tá bá dé Madina tí n bá sọ ẹrù sílé mi kí n tó wá mú ràkúnmí fún ọ so eléyìí náà ṣọ́ọ̀kù nínú ọjà mo ti rajà ń sìn ń wàá sọ pé ṣùgbọ́n ní ìsìnkọ́ ni ń gbé mo fẹ́ mo fẹ́ gbé mọ́tò tí tọ́ra yìí mo fẹ́ fi lọ sí mararaba kí n dé síwájú kí n tó gbé fún ọ lẹ́yìn ìgbà tó ti ra kò sábúrú nù ẹ̀. so anabisa ọlọ́wọ́ fún anabisa asálà yìí pé owó ní fún anabisa asálà ní germany yẹn sìn ó dìgbà táwọn bá dé madina falamma balaqtu lẹ́yìn dé madina àtẹ́yìtò òbí germany ló wá mú yẹn fún wa fún anabisa asálà fanakọ́dà ní sẹ́mẹ̀nà anabisa asálà wa fún ní owó ràkúnmẹ́ náà tó mọ̀rọ̀ dáàtú ọwọ́ padà fàársẹ̀lẹ̀ fi ìsìn ìlà lẹ́bùsà sọ́là wa rẹ̀ nìkan ìpè rẹ̀ lọ́ba pè wá. fọ̀kọ́dà àtúrọ́ ni mà kásùkà lè áàkó dàjà màlàkà ló wá sọ pé ṣé o lérò pé mọ́ra ràkúnmí torí kí n lè gba ràkúnmí rẹ̀ nígbà tó ti lágbára tán wọ́n lè kó jamanaka gbára tó rẹ̀ wádàrà àyímaka àti owó fọwọ́wà náà kan gbogbo ẹ̀ tiẹ̀ ni ẹni pé owó ràkúnmí tí mo sọ fún ọ àti ràkúnmí ọ̀hún gan gbogbo ẹ̀ pátá ti ti ẹni. so àdìsí ẹ̀kọ́ pọ̀ nù ẹ̀ ṣùgbọ́n èyí tá a lè sọ ní kíákíá torí àbàbà alásìkò ti fún wa wá. ó ní pé ìdí tí àlẹ́bùsà sálà ti ti fún Jábìr ó ní pé bàbá ẹ̀ ó kú sí ogun Uhud Jábìr ti wà ní fourteen years nígbà náà bó tilẹ̀ jẹ́ pé kò jáde láti lọ sí. Si ogun torí pé bàbá ẹ̀ fi ilẹ̀ sílé láti tọ́jú àwọn àbúrò ẹ̀ àwọn ọmọ obìnrin mẹ́sàn-án ló fi ilẹ̀ fún ọmọ fourteen years so bàbá ẹ̀ ti kú bàbá rẹ̀ wá jẹ gbèsè ó jẹ gbèsè tó pọ̀ nígbà tó kú so now, ní sí fourteen years old báwo ló ṣe fẹ́ manage the situation yẹn gbèsè ní tí bàbá rẹ̀ jẹ́ lẹ̀ àwọn àbúrò ní tọ́yẹ́ obìnrin ni wọ́n tí bàbá ẹ̀ fi sílẹ̀ tó sì ní kó rẹ̀ ọ̀tọ́jú rẹ̀ so anẹ́sà àtẹ́lẹ̀ wa ń lo àwọn ọ̀nà lóríṣiríṣi láti fi hẹ́pẹ̀ nínú àwọn ọ̀nà yẹn o ní pé oko tí wọ́n ní nígbà tí wọ́n fẹ́ àgbẹ̀ anẹ́sà àtẹ́lẹ̀ ní gbogbo gbàdẹ́bà àgbẹ̀ tó pè mí àlẹ́ gbogbo àwọn tó ń jẹ bàbá rẹ lówó ìpè kí wọ́n wá nígbà tí wọ́n àgẹ́sì tí wọ́n àgẹ́sì tán kó sílẹ̀ ó pe àlẹ́ sàtẹ́lẹ̀ ànábì wa wá gbogbo àwọn tó ń jẹ bàbá ẹ̀ lówó wọn ní kó so lọ́wọ́ kiri ká nǹkan àǹfààní oko yẹn wọ́n wá tọwọ́ bọ̀ lọ́wọ́ ni gbogbo ń kálukú kọ́ máa sọ ní tí ọjẹ́ bàbá jáde wọ́n á bẹ̀rẹ̀ sí fi oúnjẹ yẹn wọ́n fi ń san owó yẹn fún un títí wọ́n fi wá san gbèsè ń tán oúnjẹ náà ò dínkù. so àwọn oríṣiríṣi ọ̀nà tí a nàìjíríà sálà lónìí yẹn láti fi ẹ̀kú uh, jáde so eléyìí fi hàn pé àwọn tó bá jẹ́ aṣíwájú wọ́n ní oríṣiríṣi ọ̀nà láti máa fi ẹ̀kú àwọn tó bá jẹ́ ọmọlẹ́yìn wọn tí wọ́n bá ní tí wọ́n bá mọ̀ pé wọ́n ní problem jábìrì yìí ó ní ẹni tí ó gbéyàwó tẹ́nifísà sẹ́lá ti léèrè pé irú ìyàwó ló gbé ṣé ọ̀dọ́mọbìnrin ní àbí abilé kan lọ́wọ́ ní abilé kan ni kí ló dé èyí tó kúkú fẹ́ ọ̀dọ́mọkùnrin kẹjọ mọ́ ṣeré lọ́wọ́ ní àà bàbá òun kò fi àwọn ọmọ sílẹ̀ fún un òun wáyà fún wọn ọ̀wọ̀ wá ẹlòmí ìkóra ni tó tó so eré ni jáde ìgbà pẹ̀lá so àgbò lórí eh, and then another thing ni pé làkúnmí yẹn gan fún rẹ̀ ó wà lọ́dọ̀ jáde títí àlẹ́ sàkálẹ̀ sàyé fàyé rẹ̀ torí pé ó kù ọdún kẹta àbí kẹrin kọ́ ni lẹ́yìn hijira and then in tó ṣẹlẹ̀ yìí ti Germany yẹn ó ṣẹlẹ̀ lọ́dún karùn ni so which means pé lẹ́yìn ọdún mẹ́rin tí ànábi wà láyé làkúnmí yẹn wà pẹ̀lú ẹ̀ gbogbo ọdún tí sẹ́yìn Sayyidina Abubakar tó lò nínú khalifa làkúnmí yẹn wà pẹ̀lú ẹ̀ ní àsìkò Sayyidina Umar títí dé ìdajì khilafa Sayyidina Umar. làkúrò yẹn wà lọ́dọ̀ jáde wá rí i pé ó ti rẹ làkúrò yẹn wá sọ fún na ọmọ ọ sàlàyé bí làkúrò yẹn ti jẹ́ ni Sayyidina na wà ní tó máa ṣe tí ó dáa jù pé ṣe sádàkà pẹ̀lú làkúrò yẹn fi sabilillah láti máa fi jagun ẹ̀sìn wà nínú àwọn dúkìá tó máa ń lò láti ẹ̀sìn láti balẹ̀sà sálà kò ti di pé ràkúnmí náà kú eléyìí ti mu'jiza alẹ́sà sálà ràkúnmí tó ti rẹ̀ tí ò lè ṣe nǹkan kan mọ́ so alẹ́sà sálà gbàgbọ́ fọwọ́ nà ràkúnmí yẹn padà wà lágbára ó wà lóru ọdún báyẹn lọ́dọ̀ ẹ̀ tó ní so eléyìí wà nù mu'jiza alẹ́sà sálà so orí eléyìí láti do ìta sọtasọ déédéé ọlọ́nkó fún aládẹ ìta sàtìsẹ ọlọ́nkó forí ẹ̀jẹ̀ wọn. والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام طول عفوا بسم الله أيوة Ṣèríà. Ṣé نعم ní ṣe jẹ́ pé láti lè ṣe àgbà ní àkókò ṣẹ̀yà tó lè ṣe ní ìdàgbé ní àgbà ní ìgbà. bákan méjì ni ìmọ̀ kan pé àsìkò tó ṣe mọ́jẹ̀mú yẹn wọ́n wà lábẹ́ òfin ṣẹ̀ríà Islam gẹ́gẹ́ bí ibi tí Islam tó ti ń ṣe ṣẹ̀ríà for example. so níbẹ̀ yẹn gbogbo èèyàn pátá ò ní àdáde lórí torí ń gbé abẹ́ òfin yẹn náà àwọn náà ń gbé pẹ̀lú ìmọ̀ wípé àwọn máa ṣe ìdájọ́ pẹ̀lú òfin yẹn torí pé àlẹ́sọ àfẹ́là ó máa ń ṣe ìdájọ́ pẹ̀lú Islam láàrin àwọn Yahud àti Nasara so tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò sábùrú mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí ibi táwọn gbé sòyìn ó ṣe bí ó bá for example tó bá yẹ pé ó wá nù ìdájọ́ òfin ìlú pé tẹ́ bá ṣe májẹ̀mú o gbọ́dọ̀ so láti bẹ̀rẹ̀ ni ó ti kọ́ pé a èmi ò ṣe májẹ̀mú yìí kí ló dé a lẹ́sìn Islam a lè ṣe májẹ̀mú báyìí so kò sábúrú ní ẹ̀ ní kan lọ́wọ́ ọ̀sẹ̀ ìlú lọ́wọ́ ẹnìkan wá kí ní owó ìwé so èyí tó rà lọ́wọ́ ẹ̀yà alákòókò rẹ̀ wá lórí ìdá ìṣòro ìyẹn lọ pẹ̀lú ìmọ̀ sí ẹ̀yà alákòókò wá sí ilé àkọ́kọ́ ìyẹn tó owó tó fún káyọ̀ ìṣòro ìṣòro àwọn mo ra lọ́ọ̀kì dé ètò tẹ̀sí ní àti ìdè yẹn fẹ́ ra rẹ̀ ẹgbẹ́ wà láyé mo yí so bí mo ṣe so wá lórí ipò ga ju èyí tí mo rà bẹ́ẹ̀ tí ìsanwó so pẹ̀lú ìmọ̀ sí wọn ìpètò ọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ yìí wọ́n wá lò dá ilẹ̀ ìṣòro sí wọn àwa fowó fún mi ti fún ẹlòmíì ti àárín omi tó dáa yẹn lọ́dọ̀ rẹ̀ hmm. pẹ̀lú pé a kàn ń di aláìsí tó gba káwá gba ìwé ilẹ̀ ọ̀dọ̀ káwá fún aláìsí láti pé wọ́n fún un dání dé ìgbà tí a kàn owó ilẹ̀ ọ̀dọ̀ ní ọba láti nínú wáyà aláìwá ní àwọn òní lórí àwọn ìlú ẹ̀dá ọ̀dọ̀ ó lágbára díẹ̀. bẹ́ẹ̀ni mistake tó wáyé ni pé a kì í ṣe òwò nínú òwò òwò lórí òwò tẹ̀ ra yàtọ̀ òwò nínú òwò torí pé òwò kan náà ni but lórí òwò yẹn náà la tún ti ṣe òmí so ìyẹn ò tọ́ ṣẹ̀ríà Islam ó yẹ kí a parí òwò yẹn káwa kàṣe ń tàbí ṣe ń bẹ̀ ni pé nígbà tí àsìkò tí a ní àsàn owó ti alájò tí ì tó láti gbówó láti san ti bí ìbẹ́tà ká san sí ìyàn torí pé ẹni ọ̀ra ti alájò náà lọ́ra títọ̀hún àbẹ́ẹ̀kọ́ ni torí pé ẹni ọ̀ra ti alájò òun náà lọ́ra èkejì tẹ́wé so that means pé rẹ̀ méjì lọ́ra ẹni ọ̀talẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní kò ní kó àkàtà tó kó lú ẹ̀ ju wípé wọ́n fún lówó ìtàlẹ̀ fún wọn òye lọ so the best thing ni pé nígbà tí wọ́n ara jà yẹn kí wọ́n san owó aláàjì kù nígbà tí èsì pé aláàjì béèrè ilẹ̀ the best thing ni kí wọ́n san owó ẹ̀ ní àsìkò tí ó àsìkò yẹn bá tó tó bá rí pé àwọn òní lè sanwó yẹn lásìkò yẹn kó síìkì fásìkò míì ní síwájú kò sábúrú nù ẹ̀ bẹ́ẹ̀ aláàjì tó gba ìwé ìwé ilẹ̀ tó wá ní òun ọ̀gbà wọn òun náà lóòótọ́ torí pé òun ọ̀ra lẹ̀ òun ta lẹ̀ ni ọ̀ra lẹ̀ ọ̀ta lẹ̀ ni so òun ò ní àǹfààní kò ní ẹni pé kò ní right láti sọ pé òun ò ní fi ìwé lẹ́ẹ̀lẹ́ẹ̀ Náà wọ́n á lè dà sí ìlú ó lé pé eléyìí fẹ́ ó fẹ́ tó ní wàhálà ọjà wọn àǹfààní tí ń bẹ fún àwọn èèyàn níwájú láì fún ẹni rẹ ti fi kì í ọ̀sẹ̀ ilé fúlà ní òkú wa àti wọn lè wá sí wà bọ̀ wà wọn báwo ni àmì ìgbà míì fún wọn wọn ti ṣe advance payment lórí ọjà ni tó jẹ pé àwọn èèyàn ti fi ń di ọjà ni bàtà yóò wọ ọ̀fẹ́ wọn ẹ̀kú ní balance ṣé ìlú òkun ní owó rẹ̀ ní ìlú òkun ló wà nínú owó rẹ̀ ọjọ́ ti àkọ́kọ́ náà ẹni tá àkàjà fún ipe mo rajà yìí mo ń bọ̀ wá láti wá sanwó èyí láti mọ̀ta ló ń tọ̀ àkàlẹ̀ ìtajà fájòdì ipe mo ń lọ mo ń bọ̀ lọ́kọ́ ọ̀bọ̀ tó bá ti lówó ẹ̀ lọ wá rà lọ́kọ́ ọ̀bọ̀ tó tọ́ bá wá dé kọ wá rà ṣùgbọ́n ẹni tí èèyàn kájọ orú ẹ̀kọ́ yẹn láti mọ̀ ọ́ pé lágbájá ni wọn ti ti ń gbé àti jọ ń ṣòwò tẹ́lẹ̀ èèwọ̀ lè ra rú ọjà náà yẹn lẹ̀ kọ́ padà wá kọ́ wa sanwó torí pé ẹ̀sìn ní assurance pé yọ wà sanwó bẹ́ẹ̀ àjòjì èèyàn kan lè fẹ́ ta rú ọjà náà yẹn torí pé lábẹ́ ẹ̀sìn Islam gan kò fara mọ́ kátàrú ọjà bẹ́ẹ̀ kò fara mọ́ kátàrú ọjà bẹ́ẹ̀ kí òwò tó kó tó sopọ̀ ó dìgbà tí ẹ bá sanwó tí mo gbẹ̀rù lówó tó sopọ̀ ṣùgbọ́n láti ìsanwó kẹ́ẹ̀bẹ̀rù òwò ètí ìsopọ̀ ẹni ó lọ jàdá ó lè lóhun ọ̀tà mọ́ kò sí nǹkan kan lórí ẹ̀ ó lè lóhun ọ̀tà mọ́ so irú èèyàn tó tọ́ka sòwò lásán wípé mo padà bọ̀ so ẹni ó bẹ̀rù ó lè lóhun ọ̀tà wípé òun ti rẹ́ tí wọ́n ta òun ta fún un. so arẹ́rù agbékalẹ̀ àsanwó àsọ̀gbàtàǹbọ̀ wà sanwó kò sì sí àṣọ́rà ti pé ó ń padà bọ̀ so irú òun báyẹ̀ tó wù wà tán ṣe understand náà wà irú òun yẹn báyẹ̀ kẹ́ tó wù èyàn láti mọ balẹ̀ fẹ́ ta ọjà fún irú ẹ̀ náà. advance payment eh, well advance payment yẹn náà the best thing tó lè ṣe o ní pé ó rajà yẹn tó sa advance payment kó gba ọdún kó gba ọjà so ó ti rà lẹ̀ so sísanwó yẹn ní ìdí ó ti di wáìdì lórí ẹ̀ bẹ́ẹ̀ ó kà fún owó lẹ̀ kò gbẹ́rù ọjà ò tí kò tí dì nwo to to that statement ẹni ọ̀tajà ẹni ọ̀tajà fún mi lóhùn ọ̀tà mọ́ gbowó rẹ̀ torí pé kí ni nígbà tí n bá ra ọjà yìí tí mo sanwó pọ̀ sí tí mi ò tí ì gbọ́jà tí mi ò tí ì kó wájú ọlọ́jà wọ́n lè ní òun ọ̀tà mọ́ gbowó rẹ̀ dépò pé tó tan ìdajì owó sọ dáàbò náà wà lè mẹ́rin kò ní òrùn pásíkò mẹ́rin ni wá. Wọ́n wá di kò ní ìjẹ́ rẹ̀, kí máa bàá sí ìwọ̀n fún ìgbéyàwó. Mo wá ti jẹun, ọ̀gbìn kan náà ni òun náà tọ́ tẹ̀lé ẹ̀sìn tó tó kò tọ́ sẹ̀rí àìsíra. tó èmi wá gbà tí mo bá ti bẹ́ẹ̀ ìgbà tí mo bá ti bẹ́ẹ̀ lórí ìgbà ọ̀rẹ́ bẹ́ẹ̀ lórí ìgbà tí mo bá sọ fún kékeré yòó kò ní sẹ́yìn ní ìjàmbá rẹ̀ ẹ jàmbá ẹ ṣùgbọ́n lọ́dọ̀ wọn lọ́dọ̀ rẹ̀ àtàwọn àtàwọn ẹni o mo ti dá òsì yìí o mo lẹ́ jàmbá ẹ ẹ jàmbá ẹ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn obìnrin ìjàmbá lẹ ṣe obìnrin tẹ fẹ́ tẹ̀ ṣe mọ́jẹ̀mú pẹ̀lú ẹ̀rọ tẹ bá ní ẹwà ẹ̀wọ̀ ìyàwó obìnrin ẹ̀jì dẹ́lẹ́sẹ̀ ẹ̀jì dẹ́lẹ́sẹ̀ ká tó wá ní ẹ̀jẹ̀ ṣe àdéhùn so but àdéhùn náà kì í ṣàdéhùn tó tó ṣòrí islam torí pé kí ni ìnira ló máa jẹ́ fún ọkùnrin tó bá ṣẹlẹ̀ wípé kò ní lè gbára dúró lórí obìnrin kan tó sì fẹ́ fẹ́yàwó mi torí àti mọ́kò sínú haram so báwo lè fẹ́ fi àárín yẹn sí so ó di dandan kó fẹ́yàwó mi nígbà tó a wà ní torí pé a ti ṣe mọ́jẹ̀mú mọ́fẹ́yàwó mi lọ́ọ́ máa ṣe jù náà islam ọ̀gbà yẹn so kó fẹ́yàwó mi ìgbà ló ẹ̀yìnà àwọn alùpùpù ní ìlú ìjà ní ọba ìlú ìjọba bí ọkùnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ti sanwó ó ti sanwó ó ti mọ́ra ọ̀pọ̀lọpọ̀ ó ti sanwó lọ́pọ̀ àwọn tó ní máa lò pọ̀ pọ̀ bóyá àwọn fẹ́ sáré lọ àbújá ìdí tó ti gbà àti wọ́n lọ àbújá fún ìpàdé ẹ̀yin lẹ́sàn wẹ̀ ẹ̀yin lẹ́sàn wẹ̀. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin kò lè kó ipa ẹnì kan ò lè mú ní tipa tó bá wù ú ṣùgbọ́n ẹ̀yin lẹ́ máa sanwó ẹ̀ torí pé ó ti rajà yín ẹ̀yin lẹ́ lo ọjà náà fúnra ọlọ́wọ́ yín náà sì ní ọjà ti bàjẹ́ for example bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ kì í accident nǹkan kan wá bàjẹ́ lára ẹ̀ tẹ́wàá padà wá fún un pé mọ́tò tọ̀ọ̀rọ̀ àti bàjẹ́ o mo wá bá tó ṣe sẹ́yìn fún bẹ́ẹ̀. kódà bó ṣe ń jìn lọ lọ́kẹ̀ẹ́ lẹ́ máa ṣe is not like zingina bígbà tí yẹn fún yẹn ní kíní ni already kíní yẹn ṣe ti tó ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ bá yá nǹkan tẹ́ ẹ bá bàjẹ́ yìí lẹ́ máa sanwó ẹ̀ so tí ẹ bá yá nǹkan tí kinní ń bá bàjẹ́ láìpẹ́ pé ẹ̀yin lẹ ṣokùnfà rẹ̀ ẹni tó nínú máa gbé àṣà rẹ̀ ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá ṣokùnfà ẹ̀yin lẹ máa sanwó ẹ̀. Gbogbo ṣe ní wàá yìí. Gbogbo nígbà wá jẹ́ kí ọkọ ní ìlú rẹ̀, wá gbà ní ọdún kan, wá gbà ní ìlú rẹ̀ kan, wá ń gbé kí ìlú lọ, ó lé ní six months ní ìlú ọ̀tọ̀ọ̀dọ̀ wọn ọ̀tọ̀ jáde wọ́n bá ní ìgbà tó ní six months máa fọ̀ ní ìlú àhàbù ní ìlú máa fọ̀ ní ìlú àhàbù ní ọgbọ́n ìgbésẹ̀ tí a ń sàtúnṣe àjẹsí owó ọdún kan ní ọdún yóò ní ọdún kan ní ìdílé ìgbésẹ̀ ní ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ìwà fún àbátẹ̀gbà nínú ọwọ́ ṣẹ́ náà ní ìsìnà ọjọ́ bó ti yẹ kọ́ wà náà nìyẹn bó ti yẹ kọ́ wà náà nìyẹn so the best thing kó ń tọ̀rọ̀ kó try láti wẹ́lò míì tí ó jókòó ní iléyàn tó ń tọ́ bá sanwó wọ́n á divide ẹ̀ láàrin òun àti landlord yóò yọ six months tí ó ń tọ̀hún tó ti lò six months tó kù yóò wá fún un so bí ìgbà tó ti gba six months lọ́wọ́ ilé náà nìyẹn. last question náà. ó ní bí àwọn àtẹ níbi ìfẹ́ àwọn àtẹ rẹ̀ gbé ọ̀gá àwọn ọ̀gá mi wọ́n wà wá sí ìlú mọ̀jà òkú lórí owó gba owó lọ́wọ́ àwọn ènìyàn mo máa fi sọ wọn ní mọ́ àìsẹ́sẹ̀ fún wọn mo wà ṣúọ̀ tó wọ́n bá kàtẹ́lì fún wọn wá ní gbogbo ọ̀rọ̀ wọ́n wà gbà wọn àmì ni màá ta ẹ̀sìn èmi màá ta ẹ̀sìn wọn ní ti mọ́ dàbí mẹ́wàá ní ká fún àwọn ènìyàn rẹ̀ wá ọ̀gá àdúrà ọmọ ènìyàn tí wọ́n fún sí ọ̀gá ọ̀sí ọ̀gá nínú wa ọ̀gá mi ní ọ̀pọ̀ lórí bàbá ìtúkù ọmọ wọn sáà fún ọ̀pá ìtúkù ìrẹ̀lẹ̀ wọn wá fún àmì pẹ́pẹ́pẹ́ ìlú máa ń sáà ìlú àwọn ọ̀pá ìlú máa ń sáà ìlú ìwé àbọ̀tẹ́sẹ̀ ìlú náà ti lè fi àbúrò àwọn ọmọ òfin lọ́kọ́ sí àti mú ìdìbò wa so èmi pẹ́ tí wọ́n fún mi lẹ́yìn mi nígbà ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá mi ní ó sì kọjú báyìí pé wọ́n kọjú báyìí ní mo ní ẹ̀kọ́ tí mo bá ní lọ́kọ̀ ẹ̀ka sí i méjì àbọ̀lọ̀ ọ̀kan ẹni lọ́ta àwọn tó kù kò sẹ́ni tó kó fún wọn kò sẹ́ni tó wà. bẹ́ẹ̀ ni ọ̀tẹ́lẹ̀ ti dèrú torí pé kí ni èyí tí wọ́n tí wọ́n tí wọ́n táwọn mú wá wọ́n fún yín commission lórí ẹ̀. àwọn òkú mi yẹn iṣẹ́ ẹ̀kọ́ ní ọ̀gá ọ̀gá ni wọ́n jẹ́ sí ẹ̀ẹ́dẹ̀ ní ọmọ ẹgbẹ́ ni wọ́n jẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní màkàtà ìṣẹ́ ìgbà àwọn náà gbà sí ẹ̀ẹ́dẹ̀ láti rẹ̀ láti rẹ̀ sáwọn. kò sí tó ẹ̀yìn ọkọ̀ ẹ̀ ní problem dè é. èyí ìjọ ó pẹ́ nìkan nínú èyí ìjọ ìjọba àwọn òmìnira kò tẹ́lẹ̀ tó kìí rèé nù wọn but all depends. All depends. lóòótọ́ lóòótọ́ àwọn ń pè wọ́n ń taṣẹ́ báwo lẹ ti fẹ́ mọ ẹni tí wọ́n taṣẹ́ fún ẹni tí wọ́n taṣẹ́ fún nígbà tí ẹ ní assurance pé gbogbo wọn pátá ni wọ́n taṣẹ́ fún so bẹ́yìn tí ó ń wòye pé gbogbo àwọn tí wọ́n mú kọ́ wọn wáyẹ wọ́n taṣẹ́ fún wọn ni.

<laughs> tó bá yẹ kó dájú pé gbogbo wọn pátá wọn tàṣẹ fún wọn ni ẹ̀yìn sì lẹ́wọ̀n míì tó yẹ pé àìní wọn ò ní sanwó tẹ́ bẹ̀tù wọn kọ́ni fún ẹ̀kọ́ṣẹ́ yẹn tí wọ́n tó kí ẹ̀sìn lè yọ ọkọ̀ àwọn tó ń tẹ́ fi ẹlòmíì sí kò sí aburú náà lórí pé ẹ fún wọn lórí pé wọ́n tọ̀ sí i ẹ̀ gba títì lọ́wọ́ wọn and that's all no problem with that but tí wọ́n bá wá mọ̀ pé ó kọ àwọn tí àwọn gbowó lọ́wọ́ wọn kọ̀ jáde tí wọ́n sì mọ̀ pé ìlẹ̀ lọ́wọ́ okay ẹ̀mọ́ wọn ti tó bẹ̀rẹ̀ àdàkùnlé ha á dúró báyìí lẹ́yìn. Eh? àfa eléyìí eléyìí gbangba ló wà títí tí torí pé kò sí kèé tẹ̀tọ́ ni lọ́dọ̀ ìjọba gan kèé tẹ̀tọ́ ká wáyé pé lọ́dọ̀ ọlọ́run. Ọkùnrin tí kò wọ́n ti rìn rìn to assalamu